نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وسيدا بشكما إذا رأى قلنا للوالد إلى لصفوا nígbà tó ṣe wá ní mùsùlùmí ìdẹ̀ra tó kọjá gbogbo ìdẹ̀ra ìdẹ̀ra tí ò ṣe fowó rà ọkọjá pé mo lọ́wọ́ ọkọjá pé mo lọ́lá ọkọjá pé mo nípò nítorí pé ìdẹ̀ra ìsìláàmù ẹni tó bá wọlé ẹlẹ́dàá wa àwọn nìkan ló máa ń ṣe fún faman yuridillahu an yahdiyahu yashrah sadrahu lil islam wa man yurid an yudillahu yaj'al sadrahu dayyiqan harajan ka'annama yas'adu fis sama' abẹ́ Allahu azza wa jal ìdẹ̀rẹ̀ ìsìn islam náà olùwàkójẹkọ̀gà àwọ̀sàrè olùwàlẹ́dà àkógbé adìdẹ lọ́jọ́ gbẹ̀ndà al lábẹ́ ìdára ẹ̀sìn Islam iná láti láǹfààní láti máa ṣe ọlọ́kan ọ̀jọ̀kan àjọsìn ilé ìtọ́lú ẹlẹ́dàá tó fi hàn nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tiwa ilé ìtọ́sí pé nínú rẹ̀ òun náà ní sèyàmù Ramadan ìdára ńlá ní sèyàmù Ramadan olú ẹlẹ́dàá ti síwájú serú rẹ̀ lọ́ràn yẹn lórí àwọn ẹni tó síwájú wa ó tún wá sí lọ́ràn yẹn lórí tiwa náà kálíbà àti ẹni tí wọ́n máa pààyà Allah olú ẹlẹ́dàá wọn tó ṣẹlẹ̀ yìí fún wa tó mú kémi pẹ̀lú rẹ kájọ́ kan nínú ẹni tó jẹ́ pé kájọ́ kan nínú ẹni tó kẹ́nu ró tó kára ró láti ṣe tó lu wá pè ní suya àbí Allahu azza wa jal gbogbo ìfẹ́nuró wa olùwàkọ́gbà lẹ́sìn lọ́dọ̀ wa gbogbo dúró wa eléyìí tá a dúró lóru Ramadan láti jọ́sìn fún Allah olùwàkọ́dàkùnkọ́gbà lẹ́sìn lọ́dọ̀ wa àtúbẹ̀ Allahu azza wa jal kọ́dàkùn owó nínú oṣù Ramadan pé máa bọ́pọ̀ náà kúrò lọ́rùn àwọn kan tí wọn ò ní jọ́ máa ná má olùwàkójọ jáde kó ti ṣerú rẹ̀ báwa náà olùwà ẹlẹ́dàá wa ó ṣe wá lọ́kàn nínú àwọn tí ó ṣe wá aládàáni lásán ilé ìta bára sí ilé ìta fi sí olùwà ẹlẹ́dàá wa yá bẹ́sàn rẹ̀ níbi tí ó ti jẹ́ ká lágbèéga kárọ́nà wàlìjẹ́nà tọ́ba di lọ́la gbẹ̀ndà òkè yá àmà èrè ńlá fún wọn máa yá mi tọ́jọ́ mùsùlùmí tó kọ́ òfin àwùwàwà àdìsọ̀jẹ́lẹ̀mà tó ṣe sùyàmù ramadan àwọn kan fi ọ́ ti yẹ̀yẹ́ nígbà tó sùyàmù ramadan náà bẹ̀rẹ̀ wọ́n nínú láàrin wọn ti ti parí ẹ̀ pípa lójú wọn pa kókókó kò ní rọrùn kò ní rọgbọ́n ọ̀rọ̀rùn ọ̀rọ̀gbọ́n ọ̀ọ́bì ojú tìyìn tó bá di lọ́la gbẹ̀ndẹ̀lù kéyàmà olùwẹ̀lẹ́dàá wa ó mú kílẹ̀kùn kọ́ máa bẹ lára àlùjánnà wọ́n korúkọ rẹ̀ ní Ar-Rayyan Ar-Rayyan anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní ilẹ̀kùn yẹn ni làwọn ẹni tó tó siyam ni wọ́n bá wà lùjẹ́nà wọ́n pèpè lọ́jọ́ yìí ẹ̀yìn náà sọ imọ̀ níbo làwọn ẹni tó gbélé ayé tó ti tó siyam níbo ni wọ́n wà wọ́n dáhùn ní ìgbà tí wọ́n bá kó wọn wà lùjẹ́nà gba ojú ilẹ̀kùn yìí ó ti ilẹ̀kùn yìí ó ti pátápátá ẹnìkan ọ̀dún ní bábẹ́ wà lùjẹ́nà mà yàtọ̀ sáwọn ẹni tó tó siyam adúgbò fún Allah abẹ Allah àtẹ̀mí mọ́sẹ̀lẹ̀ wọ wáyà rọ̀bẹ́nà má jẹ́ kí wàhálà wà kọjá sọ̀fọ̀ Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahi alhamd ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn Islam oríṣi méjì lẹ́sẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kan wà eléyìí tá à ń pè ní sọ̀háìr àwọn ẹ̀ṣẹ̀ kan wà eléyìí tá à ń pè ní ni sọ̀háìr àwọn làwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké eléyìí tó ṣe wípé látàrí pé àmójútó sọ̀láàtì wákàtí márùn-ún látàrí pé àmójútó sọ̀láàtì jùmọ̀à látàrí wípé ẹni tó lùwà bò láti rí nínú wa ọ̀nlọ́ sí umra ẹni tó lùwà bò láti rí nínú wa ọ̀nlọ́ sí hajj olúwa máa ń tàtàrà rẹ̀ ọmọ fi ń pa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yìí rẹ̀ gẹ́gẹ́ bó ti wá nù àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni gbogbo dáadáa eléyìí tẹ́yàn bá ń ṣe olúwa máa fi ń pa ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké rẹ ẹnna hasanati yudhibna sayyi'at olúwa ní àwọn dáadáa tẹ bá ṣe yóò máa pa àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké rẹ àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá akramakumullah onáà ní gbogbo ẹ̀ṣẹ̀ tó lu aláàánú ẹni tó bá ṣe gbogbo ẹ̀ṣẹ̀ tó lu ẹlẹ́dàá wọn tó bínú sẹ́ni tó bá ṣe abolúwa ti ẹ̀ sọ pé ẹni tó bá ṣe òun fi sínú jahannam eléyìí là ní àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ọ̀ràn yẹn ló jẹ́ lórí ẹni pẹ̀lú rẹ kárípà jìnnà sí wọn ẹ̀ríkẹ́ nínú oṣù Ramadan àtẹ̀tẹ̀ kéékèèké àtẹ̀tẹ̀ ńláńlá gbogbo apáta tolórí tẹlẹ́mu wa la gbìyànjú láti jìnnà sí eléyìí tó túmọ̀ sí wípé bá a ti fèsì tá a kóra ró jìnnà tẹ́sẹ̀ nínú oṣù Ramadan ó dájú wípé tá a bá tún ní àníyàn àti ìpinnu tó ní agbára láti lè jìnnà sí títí tá a fi kúrò nílé ayé ń nítorí pé téèyàn ọba ti lè kóra rẹ̀ ń jánu kó jìnnà sí tó lúwa kókó raró níbi àti ṣe nǹkan tó lùwà ní ẹ̀gbọ́dọ̀ ṣe ọ̀nà ìdá téèyàn fi wà ní jẹ́nà. torí ẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí ẹ̀ṣẹ̀ ńlá bàbá gbogbo ẹ̀ ó náà ní aṣ-ṣirku billah ìṣẹ́gbọ́sẹ́ Allah agbọ́dọ̀ jìnnà sí ìṣẹ́gbọ́sẹ́ Allah ó náà ní ẹ̀ṣẹ̀ tó tóbi jù torí pé olúwa ẹlẹ́dàá wa ó ṣe léèwọ̀ fún gbogbo ẹni tó bá ṣẹbọ sí láti wà ní jẹ́nà bákan náà ìṣẹ́gbọ́sẹ́ Allah ó máa ń jẹ́ sábàbí tí gbogbo tó ìṣẹ́fẹ́fẹ́ Allah ó sì máa ń yọ̀yàn kúrò nínú ẹ̀sìn Islam nítorí di eléyìí wọn àkórìíra rẹ wọn àkórìíra rẹ rárá nígbà tó ń bọ sọ̀rọ̀ ní gbogbo gbà fi ẹbọ sílẹ̀ jìnnà sí ẹbọ má bá wọn ṣẹbọ má bá wọn sòòṣà má jòyè ẹbọ má jẹ ẹni tó jẹ dàgbà àtàlẹ wọn nídìí bá ti ṣẹbọ tí Allah wà dùn jẹlẹ ní àwọn ilẹ̀ Yorùbá wa ẹ̀rí pé ìṣẹbọ tí Allah ọ̀pọ̀ bàjẹ́ ọ̀pọ̀ bàjẹ́ tàṣà ní ìdílé náà tí wọn ní ní eléyìí tó ṣe wípé wọn ò lè má ṣe nítorí pé ìgbàgbọ́ wọn òun náà ní pé tí wọn bá ti bá wọn kópa ńbẹ tó sì jọ máa bẹ ajọpá burú tí máa ń ṣe wọn tí wọn bá ti bá wọn kópa ńbẹ yóò ṣe ìwọ náà jìnnà kò sí kankan tó ṣe ọ mímí kò ní mi wọn mọ àdì torí di eléyìí jìnnà sí ìṣẹbọ sí Allah mọjọ kan nínú ẹni tí ń ṣẹbọ sí Allah nítorí pé gbogbo ẹni tó bá ti ṣẹbọ sí Allah ẹ̀bà tó o bá kú kò sí àforíjì fún ọ tí gbogbo èèyàn tó láti máa ṣàdúrà fọ ife kó lọ foríjọ kó fi ọsẹ àlìjánà àlìjánà kọ àlìjánà ni ìwà tó ti kọ ṣẹbọ sí Ọlọ́run innahu man yushrik billahi faqad harrama Allahu alayhi aljanna wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar. ìwà ṣẹbọ sí Ọlọ́run ìwà lọ sí lọ́lọ́gùn ọ̀fọ̀ ní ọ̀fọ̀ eléyìí tó máa jí pé ní gbogbo ojoojúmọ́ láàárọ̀ láàárọ̀ eléyìí tó máa wí ṣáájú kó tó sùn lálẹ́ ó ti ṣẹbọ sí Ọlọ́run àwọn tá a lọ ń pè yẹn àwọn ọmọ malẹ̀ tó ń pè àwọn ètò wa nu atẹ́gùn àwọn ètò wa nu omi àwọn ètò ń gbórí àpáta gbogbo àwọn tó ń pè yẹn tí ọmọ kò ti ń pẹ́ lómi yàtọ̀ sí àwọn àwọn. kọ́dà tó bá ń ma lórí pọ̀ ń sóògùn òfò eléyìí tó di mara eléyìí tó sopọ̀ eléyìí tó fi sílé ìtajà rẹ̀ eléyìí tó gbẹ̀mí yáàdó eléyìí tó gbẹ̀kọ̀ rẹ̀ àkàràmọ̀kàwọ́ ọ̀dájú ike o ti ṣe nǹkan tó sọ ọ́ di ọ̀sẹ̀ bọ́ àti kò jìnnà sí i. sàhábì kan anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wọ́n fi ọwọ́ sí apá rẹ̀ wọ́n bá rí ìfúnpá ń bẹ̀ kí ló léyìí ó ní ìmọ̀ ara ni lọ́ni nítorí ìsàkánwà tó máa kọ́lẹ̀ bá ní lápá téèyàn bá ti lo ìfúnpá yìí iṣan yẹn kò ní kò ní jẹ́ nǹkan tó ṣe pọ́ lẹ anábì ní jàdánù nítorí pé kò ní sàlékún kankan fún ọ àti kó túbọ̀ kú ọ̀lẹ́bọ̀ lápá lọ tó bá sì ń bẹ lọ́wọ́ rẹ títí tó fi kú kò ní sórí rẹ láéláé. bàbá ajẹbẹ fún ọmọ kòkò tí wọn dé mọ́lẹ̀ tí wọn mi tó rì mọ́lẹ̀ tí wọn mi tó fi sórí kọ ọmọ mi káwọn yàn forí gbá kó tó wọlé yín gbogbo eléyàá fi kọ yọ dànù ẹlòmí ń jẹ pẹ̀lú wa lọ́dún tó kọjá níbí wọn àti má àwọn ti lọ bẹ́ẹ̀ náà làwọn náà lọ́jọ́ kan ìṣẹ́yìn bá sì ṣe téèyàn bá kú lórí ẹ̀ olóṣàpèjúwe ibi téèyàn fẹ́ bára rẹ̀ olùwà kó jẹ́ ká bára wọn lálùjánnà. akọ́nàmọ́kọ́lọ́ à ń pààyàn nínú ẹ̀ṣẹ̀ ńlá ni o ẹnìkan kan gbọ́dọ̀ ṣe kú pààyàn. ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ nígbà tí ìjà bá pààyàn pọ̀ pẹ̀lú ẹnìkan bí tí máa ṣe wọ́n òun náà ní kó ní tiẹ̀ kú ó kú dànù tọ́ba kú ẹlòmíràn tún wà sẹ́tùn jọjà síkò náà tún kú ni ẹ̀tùn jọjà pẹ̀lú ẹlòmí síkò náà tún kú ni tọ́ba kú dà sórí àtẹ́tẹ́ báyìí ẹ̀wò kí ni nfa gan tí wọ́n fi ń jà ọ̀rọ̀ lé ayé náà ni ń tà ju gbogbo wa lọ tọ́ba ti wà lọ́jà ẹnìkan ní yàtọ̀ tiwa bóòlù ṣe jẹ́ tó fi jẹ́ kó ní ọmọ gba máàkì tó pọ̀ jù léèwé onìkan ni wọ́n dá léèwé fún ni kí ló dé nígbà tí gbogbo wa ń jọ ń dun nǹkan ó ṣe jẹ́ òun lọ́jà má lọ́wọ́ àbí kí ni máa ń fàjà náà rí tí ọ̀rọ̀ lè má mú ọmọ fátì àká ni máa dájà lẹ̀ kàlà wọn fẹ́ tó mọ̀ màkà tí wọ́n kẹ́ tó máa ń sọ fún ọ nígbà tẹ́ jáde mọ́ṣáláṣí pé àfa àtúlẹ̀ rí sí fátì àti ìmáàmù ké oníbọ́dá bí ọ̀dà tí ọlọ́ ọ̀sá ti gbà. torí pé ṣé ń fàjà kì í ṣe léhùn ìṣe máa sábà fàjà láàrin àwọn èèyàn oná lọ́rọ́ lé ayé. àjọ ń gun mọ́ṣíìnì nígbà kan náà ni fóònù ó ti ṣe fóònù wàhálà ọba ṣẹlẹ̀ ẹwọ mùsùlùmí kìrẹsìdà kọ kìrẹsìdà ni èwo lágbè wọn tàrí kò sí ìta gbè wọn tàrí tó sì já ipé òkú kọ́ má fi mọ́tò ń gbé ọ ìwọ gan lẹni tí fi ń gbé jù ìwọ náà tún máa wá kókó kú ọlọ́ba babaláwo òfò ọlọ́ba yọwọ́ ẹ̀ láwo ìṣètò ti ra mọ́tò ibà ń bà mí lọ́kàjà ni mi rọrùn sùnmọ́ la hawla wala quwwata illa tá a bá mú gbogbo eléyà kún ní ìgbésí ayé wa ìgbésí ayé wa dáadáa wàláhì yóò jẹ́ pé ẹni tí ń rẹ́rìn sí wa àmọ̀kódénú. kò ní jẹ́ ẹni yanjú kò ní jẹ́ ẹni tí ń sẹ́kọ̀ọ́ kú tí wọ́n ṣàdúrà fún ọpẹ́ mi yóò gùn. báyà wọn ni babaláwo báyà wọn la lágbègbà báyà wọn la bá ti ń yẹ yanrìn wò àbí títí ẹ̀jẹ̀ pómi ló ń lò àtẹlẹwọ́ ló ló ń wò Muhammad صلى الله wa sallam ó ní laysa minna من tasahhara أو tusahhira له kò lè jọ́ka nínú wa ẹni tí ń pidán àbí tó bá pidán tí wọn bá jó pidán ọjà ni tí wọn pidán fún. tí wọn bá ní ẹni tí ọlọ lé olóògùn rí láyé kó dìde yọ gbẹbùn ńlá tàtẹyàn ni ó lè dìde torí pé o lè má máa múra rẹ lọ wọn ti mú ọ lọ rí kọ́dà lómi tí ọ̀nà rí ó ti pè lórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ rí nígbà tí àwọn babaláwo tó fi ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ wọn sórí atẹ́gùn tó ibà mà tó bá fẹ́ ṣe wádìí kankan àwọn bàbá tó lọ́wọ́ kó lé ayé lé lọ́ọ̀nì ilé ayé o ilé rẹ̀ gbọ́n sí lọ́wọ́ rẹ̀. ó rí sọ́wọ́n náà ti pè wípé ẹ dákun bàbá o èmi fẹ́ sorúkọ mi torúbìrì létí ẹgbọ́n ẹ̀yin tẹ́ ń sin àwọn èèyàn jẹ tẹ́ ń tẹ́ mara ọ̀bà gbogbo ẹni títí ẹ ti kádàánù tó wá bí ó ti ṣe fọ́tẹ̀ lómi. babaláwo lọ́yẹ kó lówó jù náà alágbègbè lọ́yẹ kó lọ́ jù nítorí pé mo a? tárìsì ti wà àbí bẹ́ẹ̀ kọ́ ni ojú ti ẹ orí nǹkan kan tá ló kùtà jù àwọn náà kùtà jù tá àwọn lọ bójú ẹran ariwo ṣe laboratory kan tọ́sẹ̀ ti dẹ́rù bọ́ ọ lè wá orí ẹkùn orí kìnìún orí ìjàpá orí ọ̀bọ wọn wá tó sí láàbù yẹn wọn á sùn wọn wọn gba aṣọ funfun wọn sì ga ara ògiri wọn ti tó dúdú síbi kan bí wọn ti wá ń wọlé pé túbà túbà fáwọn ọlọ́ọ̀ni bí wọn ti wá ń wọlé pé

torí di ẹlẹ́jà jáwọ́ ń bẹ̀ ọ́ bọ́kọ̀ ọba lọ ìyàwó máa lọ bọ́mọ ọba lọ bàbá àtìyá rẹ̀ máa lọ ẹ̀rí pé gbàgbọ́ wọn òun náà ni pé kọ́ńtà máa lọ lé oyin àwò tó lọ́pọ̀lọpọ̀ ẹ mọ̀ gbọ́dọ̀ ló máa ń bá yín Yorùbá yé wa àbí òun wa Yorùbá tó jáde sọ̀rọ̀ àrùn ó wà táwọn torí lọ káyọ̀ sóògùn òfò káyé jẹ́ ẹni tó ṣe wípé ìrégbé àti ranù lápò síwájú ó yẹ káwọn ológun lè takuláyà tóògùn bá wúlò ní. ìdọ̀tukú bá dé pé táwọn tábà láwọn òní ọ̀làlà ìrọ̀lọ́sán gbogbo wọn ni fún mú lọ tó ẹ́ yóò gbé kalẹ̀ yóò bá a tún fẹ́ràn ẹ̀sẹ̀jẹ̀ pọ̀ ó lè ọ́ ọ̀dànà kúkú ọ̀dànà kú ṣubú kò lè dìde lálàjànà kúlẹ̀. tó ń torí de eléyìí báyìí yé lọlé olóògùn má bàtà rẹ jẹ àwọn mọ̀ pé àwọn tàn ọ̀jẹ̀ ni ìwọ ló ti gbà nítorí wọn náà bá ti gbọ́n wàhálà ìwọ náà èpè lọ́mọ fi ránṣẹ́ sí wọn. bákan náà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà ní ká jẹ́ ẹni tó ṣe pé a máa jẹ́wọ́ ọmọ òrukàn a máa jẹ́wọ́ ọmọ òrukàn ọmọ òrukàn ní gbogbo ẹni tí bàbá rẹ̀ kú nígbà tó ń ṣe wà kékeré tí ò ti bàlágà àbójútó lọ yẹ ká ní fún wọn ọyẹ ká jẹ gbogbo ẹni tó bá jẹ wọn ọmọ òrukàn owó kọ́ lẹ̀ ń jẹun iná lẹ̀ ń jẹ olúwa ní iná lẹ́bí iná olúwa amúwá lè lè tẹ́ máa bọ́lúmá iná máa yẹ olúwa fi bùkún ní ìnáwó wọ́pẹ̀ yẹ fúláwù náà tá a àwọn ẹni tí ń jẹ wọn ọmọ òrukàn níjẹ àbòsí iná ni wọ́n jẹ sínú ara wọn ó sì wọn náà dàáyì tó ó ní kẹ́yìn náà wọ́n á ṣiṣẹ́ lọ́dọ̀ nígbà tó gírájúwèétì tó ní tó ríṣẹ́ ó ní kọ́ ọmọ amójútó sẹ́ ìgbà máa gbowó oṣù àwọn àǹfààní mi tó wọ́n tún máa ṣe fún ọ yàtọ̀ sówó oṣù gbogbo ẹni bọ̀dá rẹ̀ ń ṣe kó tó kú bọ̀dá rẹ̀ ń kú táì ọ̀dà wọn tẹ dúkìá rẹ̀ ọwọ́ alọ́mọ fún àwọn ọmọ lówó oúnjẹ ẹ̀pín dúkìá onídúkìá ìwọ lẹ́tọ̀ọ́ láti gba kọ́bọ̀ ń nítorí pé bọ̀dá rẹ tó kú ọ̀fọ̀ máa lẹ̀ pàápàá jùlọ ọmọkùnrin bẹ́ẹ̀ nù wọn ọmọ ọba àti ọmọ polówó tó ti pé lẹ́yìn ikú bọ̀dá rẹ pẹ̀lú sùmẹ́ta la ọmọ ti tán padànù kò ní rí kọ́bọ̀ gbà nínú dúkìá rẹ o lè ní ọ gbogbo owó tó kóhùn nínú owó bọ̀dá rẹ dá padà ó ti fi ṣòwò owó yẹn it was five million ṣùgbọ́n ní ìṣó ti di fifteen million ẹni tó lójú owó náà ló èrè a sì ní kí ọkùnrin fẹ́ ó lè lórí délé ẹ̀dọ́ padà o irú rẹ̀ pọ̀ gan wọn láàyè irú rẹ̀ pọ̀ gan torí délé owó amọ̀ọ́rù kan gbọ́dọ̀ jẹ́ olùwà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá onáni gbogbo ọdẹ káwá sápò lójú ogun nínú ẹ̀ṣẹ̀ ńláńlá ni olú ẹlẹ́dàá wa kọ̀ fẹ́ sápò lójú ogun nítorí pé tí insha allah òkùnkùn ṣàhídì tó o bá ṣèkù tẹ bá jàjà ṣẹ́gun ẹ lè sẹ̀mí lẹ́ni tó lè gbórí sókè. islam ọgbà kí wọn wá sákò lójú ogun kábàlẹ kí ló dé bàbá erógun bẹ ni ó ní mọ̀jà mọ̀sálà máa kíkanjú lójú ogun kò sí mọ̀jà mọ̀sá o àti tó bá yẹ pé ibi tó wà àwọn ọ̀tá ti ká ọ ọwọ́ tó fẹ́ gbẹ̀yìn yọ ọmọ wọn lọ́wọ́ kó tó bá bomi ìwojú ìjà àwọn tó ọ̀sá ọ̀sá gbẹ̀yìn kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ nínú òfin ẹ̀sìn Islam nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà ni kájọ ẹni tó ti pàǹjẹ rìbá èèwọ̀ ni rìbá jàmà ẹ sì rí pé rìbá ó ti wọlé wá bá wa lóríṣiríṣi ọ̀nà báyìí rìbá ti wọlé wá bá wa lóríṣiríṣi ọ̀nà àwọn báńkì tá à ń kówó sí rìbá ni bẹ́ẹ̀ náà ni àwọn cooperative eléyìí tẹ̀ ń kówó sí tẹ̀ ń ti ń yáwó ọ̀pọ̀lọpọ̀ rìbá ni bẹ́ẹ̀ náà ni ẹ rí àwọn bàbá màmá tí wọ́n jókòó tí wọ́n lówó tí wọ́n ṣetán láti yáni lówó tá a bá fẹ́ yáwó èyí tó wọ́pọ̀ jù òun náà ni pé wọ́n yọ lórí pọ́sìn lè ìrìbá ni a gbọ́dọ̀ jìnnà sí olú ẹlẹ́dàá wá sí léwọ̀. oríṣiríṣi ọ̀nà ìní rìbá ti gbà wọlé nìsín eléyìí tó ṣe pé kò lè yí ọ̀pọ̀lọpọ̀ àfi ká máa ṣèbéèrè. ànábì muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi jabir ibn abdillah radiyallahu anhu eléyìí tí muslim tó gbà jáde ànábì sọ pé la'ana allahu akila riba wa mukilahu wàkàtìbẹ̀hù wàṣàhìdáì wàkọ́ọ̀lẹ̀ fún sàwà olùwàlànà ẹni tó ń jẹ rìbá àti ẹni tó fúnni jẹ ẹni tó san fúnni tó a fi jẹ alákọ̀wé tọkọ ẹlẹ́rìí méjì tó jẹ́rìí sí anábì ní àwọn márààrún dọ́gba nínú làánà olùwàdàkùnmọ́ làánà wa rìbá kéré ni àbọ̀pọ̀ àti ká bọ́ lọ́wọ́ rẹ̀ ẹsírò rẹ̀ gbowó ti ṣe ń wọnú àkáǹtì báńkì ọmọ fi tọrọkọ́bọ̀ lé tọrọkọ́bọ̀ tán ti ń léwu látàrí pé savings account iná ló sí gbìyànjú láti máa pàkọ́lẹ̀ rẹ̀ ó ti ẹ̀rọ ọlọ́run láti lọ sí báńkì ní customer care kó ní kó bọ́ sí print out gbogbo interest táwọn fi kún owó rẹ láti gbà báyìí dé gbà báyìí láti gbà báyìí dé gbà báyìí kó yọ kúrò nínú owó rẹ kó fi sọwọ́ sẹ́nìkan pẹ̀lú ẹ̀mí pé ò ní ládàkà tó fẹ́ gbà ń bẹ̀ nítorí pé ọbẹ̀ bọ́ lọ́wọ́ ìyà ọbẹ̀ bọ́ lọ́wọ́ aburú eléyìí ti di aburú fún ni láyé àti lọ́la gbẹ̀dàgbẹ̀ yàrá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọn lẹ́nu ká máa pa irọ́ zina mẹ́ni tí ò ṣe zina olú ẹlẹ́dàá wá sí ilé wọ̀ ẹni tí ò ṣe zina ìgbọ́dọ̀ parọ́ zina máa o nítorí pé ẹnikẹ́ni tó bá sọ pé ẹnìkan ṣe zina òfin Allah òun náà nípa mẹlẹ́rìí mẹ́rin wá tó ọ̀bà wa rẹ́lẹ́rìí mẹ́rin mú wa ajẹ́pọ̀ jẹ̀gbọ́ ọgọ́rin Islam ń fẹ́ orúkọ àwọn èèyàn kọ́mọ́jẹ́ nǹkan tá a máa bàjẹ́ iyì wọn kọ́mọ́jẹ́ nǹkan tá a máa dànù nítorí pé bí wọ́n bá lẹ́nu láti parọ́ zina mayan àwọn náà lẹ́nu láti parọ́ zina mọ́ àwùjọ bàjẹ́ iye àwọn èèyàn dànù àmọ́ gba amánikọ́ mẹ́lẹ́rìí mẹ́rin wa ọ̀rẹ́ lẹ́rìí mẹ́rin mú wá ọdájú tó bá ti jẹgbọ́ tó bá ti jọ́ mi ọ́ máa sún ẹnu mi láàrí tí kìí ṣe ìyàwó wa táàrí kó ṣe zina àti kẹnu sápò ọ̀rọ̀ ọ̀rùn zina tó ìyàwó rẹ̀ pẹ̀lọ́kùnrin kan ike wọ́n ṣe zina kí ni kò wọ́n ṣe òfin Allah òun ní pé Islam ní kó wọn lọ wẹ́lẹ́rìí mẹ́rin wá nǹkan tí ọkọ̀ ṣe òun ní pé wọn àti ìyàwó yẹn wọ́n jọ ṣépè fúnra wọn. ọkọ orúkọ ike ìyàwó yìí ṣe zina wàláhi làbíyìn obìnrin ṣe zina wàláhi làbíyìn ó ṣe zina ó ṣe zina ó ṣe zina ẹlẹ́karùn yóò wá sọ pé kólú ẹlẹ́dàá wa kọ́ lánà òun tó bá pé rọ́ọ̀lù ń pamọ́. wọ́n wà ní kóbìnrin náà wá búra díẹ̀. àìlè búra ó sí kó ti mọ̀ pọ̀ ń ṣe àjẹ́ pé wọ́n sọ lóko títí kú. tó bá búra ọ̀dájú pé nìkan parọ́ náà méjèèjì. báwo ló ń ṣe búra ẹ̀ǹṣẹ̀ zina wàlláhi làbí ẹ̀ǹṣẹ̀ zina ẹlẹ́ẹ̀karùn bínú sọ̀n tó bá kó dọ́lọ́kọ̀ ń sọ. báyìí ayé àwọn láéláé kò tún ní tẹ́ra wọn mọ́ bá tàtàrà zina wáyé kò ní jẹ́ ọmọkàn láéláé. tó bá jọ pé ọmọ ti bí ni ilẹ̀ sọ kéèké sọ ọmọ ni tẹ́ bá tilẹ̀ الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد ẹ̀yọ́mọ ẹ̀yà mi nínú ẹ̀sìn Islam ọ̀yẹ́ kó ní kálukú wa ká máa yẹ kí là ń ṣe wò nítorí pé ikú ń bẹ téèyàn bá máa kíyèsí ra rẹ̀ ṣé nǹkan tí mò ń ṣe dá àbí tí mò ń ṣe ọ̀dá kò sí tàbí ṣùgbọ́n èèyàn kábàámà ńlá nígbà téèyàn bá kú kúrò láyé bíi báyìí ìdí ìnù tó fi jẹ́ pé oníkálukú wa lójoojúmọ́ nígbà tá a bá ti fẹ́ sùn ara wa lọ síbi pé láti ìgbà sílẹ̀ ti má lónìí kí làwọn nǹkan tí mo ṣe kí ni àti kí ni mo ṣe ṣé dáadáa rẹ̀ lọ́pọ̀ jù ni àbá ìdá eléyìí tó jẹ́ ìdá tó jẹ́sẹ̀ ká tọrọ àforíjì nípa rẹ̀ eléyìí tó ti jẹ́ dáadáa ká dúpẹ́ fún olùwà ẹlẹ́dàá ọkọ́dà kọ́kọ́ sànù wa nínú àwọn nǹkan eléyìí tó tún jẹ́ ọ̀ràn yẹn lórí wa òun náà ní mi rẹ kásánà pé kátùbọ̀tán wa dáa báwo la túbọ̀tán ṣe dáa agbọdọ ní imáànì tó lálàáfíà agbọdọ jẹni tí ń Allah nítorí kò sí kò sí Allah lè bákan náà sùúrù nítorí pé máa ní sùúrù fi máa kò ní àtúgbọ̀dọ̀ jẹ́ ẹni tó ṣe pé à ń bẹ àwọ̀ à ń ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ nítorí pé àdúrà ni máa gbà agbára kan sí tó lè mú kàtúbọ̀ tán wọ́n dáa agbọ́dọ̀ máa ṣàdúrà nítorí pé iṣẹ́ wa gbogbo owó ti lè wù kọ́ pọ̀ tó gbogbo owó ti lè wù kọ́ dáa tó abùkátà rẹ̀ lóòótọ́ ṣùgbọ́n fúnra ara rẹ̀ kò lè dámú kàtúbọ̀ tán wọ́n dáa kò lè dámú kájẹ́ ẹni tí wọ́n wà lè jẹ́nà tó máa ń sọ pàtúbọ̀ tán rẹ̀ ní abẹ́ òfin ṣẹ́ríyà nǹkan méjì ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ alákọ̀ọ́kọ́ onípa ara àlùjáná wọ̀ ẹlẹ́ẹ̀kejì onípolú aláwa níbi kawana gbogbo ẹni tó bá ti rélé yìí wọ́n sọ pé àtúbọ̀tán rẹ̀ dáa Olúwa kó jẹ́ kí àtúbọ̀tán èmi pẹ̀lú yín kọjá bákan náà nínú àwọn nǹkan eléyìí tó ṣe ike ó ń ṣẹlẹ̀ púpọ̀ láwùjọ wa eléyìí tó sì burú tó bani lọ́kàn jẹ́ ó náà ní èdè yédè eléyìí tí máa sábà ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó tó ṣe pé ńgbà tó bá ṣẹlẹ̀ oní wọ́n dá sí ẹlẹ́yìn ọ̀ dá sí kò ní padà yanjú yọ padà já sí pé ìkọ̀sílẹ̀ ni wọ́n padà parí ẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rù Allahu azza wa jal ká jẹ́ ẹni tó ṣe pé akíyèsí ní ọjọ́ kan iná la gbéra ta kọ́ ẹ̀wù wa wọ̀ ta wò é tọ́jú adùn nínú ẹ̀wù wa lórúkọ pàfẹ́ lọ fẹ́yàwó ẹ sì rí i pé àwọn òbí obìnrin wọ́n tẹ́wọ́ gbà á pẹ̀lú dáadáa ọ̀já wa ní wọ́n fọmọ wọn fún wa lérò wípé ibi tó máa ń lọ kò ní já sábúrú kò ní já sábàámà ibi ọjà ibùgbé rẹ ìwọ náà jẹ́ ẹni tó kí èdè àmàna kí lọ́ wá dé lẹ́yìn tí ìyàwó dá gbogbo nǹkan bá ti ṣe láyé ìwọ lọ́nà mi téèyàn fi bóbìnrin wí ipò ọ̀sọ́pọ̀ ọkọ̀ ọ̀lẹ̀ lọ ọkọ̀ ọ̀lẹ̀ ọkọ̀ gbogbo aná láti mà ike yìí iye tó lù wá fún lọ. tí ẹ bá sì ná ẹyọ kan àti dé méjì tí èèyàn bá ti lè wúta lákọ̀ọ́kọ́ àti díẹ̀ àti kẹta kì í rárá ẹ jẹ́ ká láàánú àwọn ìyàwó tá a fẹ́ ẹ jẹ́ ká máa ro ike kò ní wù wá àwọn ọmọ tá a bí kò ní wù àwọn àbúrò wa pọ̀ wọ́n àwọn àǹtí wa pọ̀ wọ́n kò ní wù kí bàbá wọn ya wa bẹ́ẹ̀ náà lóbìnrin báyìí ẹ jẹ́ ká ṣàánú wa ẹ ká máa fọ ọwọ́ nù ẹ ká máa ní àfojú àfojúsùn kò wọ nǹkan lóòótọ́ obìnrin gẹ́gẹ́ bí ọkùnrin làwọn náà láti ṣe ṣe dáadáa iná ni wọ́n lè ṣàìdá ẹni tó bá ṣe tó tó ní ó lè padà ṣe nǹkan tí ó dùn máa nì bákan méjì sí ni ẹni tí máa fà tí kíkọ ọlẹ fi máa wáyé oní ènìgbọ́dọ̀ pé yàwó òun lọ yarí mọ́kọ lọ́wọ́ òun ló ṣe kíkọ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu náà àbí bó tiẹ̀ jẹ́ kọ́kọ́ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́yìn síyàwó tó ń ṣàfihàn pò hàn fẹ́ má gbogbo yìí òun tó bá jẹ́ Islam ti ṣe àlàkalẹ̀ ọ̀nà tá a máa gbà tó bá pé ìyàwó ọlọ́wà yarí mọ́kọ lọ́wọ́ ẹ̀yin ọkọ olú ẹlẹ́dàá ní kẹ̀kì lọ fún wa. ẹ bá wọn sọ̀rọ̀ nípa bó ti ṣe pàtàkì tó ikú kí obìnrin kan máa gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu kí obìnrin kan máa tẹ̀lé sọ́kọ ó sì máa báwo ni ọkọ ti ṣe tóbi tó lábẹ́ òfin Allahu azza wa jalla ó wá nínú hadith anabi sallallahu alaihi wasallam sálẹbi ń sọ fún arábìnrin kan ike báwo ló ti ṣe rí sọ́kọ rẹ̀ wọ́n innahu jannatuki wa naru òun làlùjánà rẹ̀ òní náà rẹ̀ sábà ń pàkíyèsí àwọn ìyàwó wa bá ọdájú omi ìtọ́fẹ́ ṣìṣe kò ní ṣìṣe ma yóò ṣe dáadáa torí ẹ̀ bákan náà ẹlẹ́kejì nígbà tá a ti kìlọ̀ fún kọ̀gbọ́ olúwa ni ẹ kọ̀yìn sí wọn lórí ibùsùn ẹ máa jọ ń kọjú síra ẹni tẹ́lẹ̀ tẹ́ bá sùn ẹ kọ̀yìn sí tẹ́ bá kọ̀yìn sí ọ̀dà ti pẹ́ ni tí akọ̀pàkọ́ sí wọn náà ti máa wọ pé nǹkan ti ń bàjẹ́ o nǹkan ti ń bàjẹ́ tó ń bá sì sọ́ra lẹ̀ tí kìíní ìbá fi lè bàjẹ́ pin kò sí tàbí ṣùgbọ́n oní ó dùn jù ó ṣe é ṣe kọjá pé ọ̀rọ̀ tí ọ̀gbọ́ tẹ́lẹ̀ yọ padà wá gbọ́ ní kò tún gbọ́ olùwà ẹlẹ́dàá wa ó ní kẹ́ ẹ̀ nà wọn lólù tí ò ní ṣe wọ́n léṣe wọ́n ní ta gbà pẹ̀lú nínà kì í ṣe àdùsẹ́ ni léṣe tí ọba jẹ́ àlò pé àkíyèsí ẹni lọ sí di pé n tó ṣe ọ̀dà kò tó gbọ́ ìgbà náà á gbé ẹnìkan dìde nínú mọ̀lẹ́bí ọkọ ẹnìkan dìde nínú mọ̀lẹ́bí aya olúwa ní tí wọ́n bá rí i pé àwọn alátúnṣe ṣe alihamudulilá tí wọ́n bá rí i ṣe tí wọ́n rò pé ká tú wọn ká iná ní tó bá yẹ olúwa ló ń fún wọn lágbára tú wọn ká. mọ̀lẹ́bí rẹ àti mọ̀lẹ́bí tiẹ̀ àwọn náà ni wọ́n jọ panu pọ̀ lórí eléyìí wọ́n lè tú wọn ká. tó bá jẹ́ pọ̀ kọ́ńkọ́ ọkọ ló bẹ̀rẹ̀ sí ní kọ̀yìn tó síyàwó ọkọ ní fi ìkórìíra hàn síyàwó òní ṣèṣe wípé ó ti sún òun ó sì padà lé dànù náà ni kí ni obìnrin ó ṣe yóò ṣàtúnṣe kí ni ó ti ṣe ṣàtúnṣe ẹni tó àwọn ojúṣe wà tó lọ́ọ́ ṣe lọ́rọ̀ yàn lórí ọkùnrin kan máa ṣe lórí ìyàwó rẹ̀ kò sí nǹkan tó burú kí ìyàwó ṣàtúnṣe lórí pé kí ọkọ ó fi apá kan nínú àwọn ojúṣe yìí ó fi sílẹ̀ kọ́ má òun fara má torí pé òun lè bá ṣẹ́kù lọ́dọ̀ rẹ̀ níyàwó nítorí tó bá lọ kọ níbo ni kò òun ti bẹ̀rẹ̀ nítorí pé ẹni tó ti jẹ́yàwó tá a lé kúrò nílé ọkọ ẹ dákun bo ni kò ti bẹ̀rẹ̀ torí di eléyìí báyìí bẹ́ẹ̀ la ṣe rí tí ìyá ńlá wa Sawudatu bintu Zam'a bẹ́ẹ̀ ni wọ́n ti fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n lọ́jọ́ táwọn àwọn bò ìyá ńlá wa Aisha radiyallahu anha Sawudatu sì sẹ́kù níyàwó ànábì tánàbì sì sàlàyé a sì ti mà pé ìyàwó ànábì láyé ìyàwó ànábì náà ní tọ́ba di lọ́la gbẹ̀ndàlùkìyàmù a sì mà ó bímọ fànàbì ó bímọ fànàbì látàrí kọjá ìyàwó ànàbì fànàbì fi kú ìyá yẹn ó ti di ìyá gbogbo àwọn olùgbàgbọ́ òdodo. torí di eléyìí ẹ̀yin obìnrin ẹ kí ẹ sára o ẹ mẹ́sẹ̀ jẹ́ ẹni tó ṣe wípé ẹ̀yin náà bóyá ẹnìkan ni wọ́n máa rọgbó sí yín lórí igbó wa rúfin ta ọkọ wa yarí ọ wa lòun ọ̀fẹ́ yín má tó bá ti lòun ọ̀fẹ́ yín má ó ti parí nìyẹn àfi tó bá tún dá yín padà tẹ bá tún ṣe tó tún lọ kọyìn ó di méjì àfi tó bá tún dá yín padà tẹ bá tún ṣe tó bá tún kọyìn ọparí nù oríta mẹ́ta lélẹyìn òpin mẹ́rin tọkọ bá ti lè kọ ìyàwó kíkọ mẹ́ta ó ti dèwọ̀ fún láíláí àfi tí ìyàwó ń bá tó lọ́kọ mi táwọn náà wá jọ gbégbégbégbégbé tọkọ náà bá tún kọ lẹ ẹsùn wa rìn pàdé ara yín kíkẹ pàdé lọ́rọ̀ agádà ó nu àwọn sọ pé ah, ó sì ń bẹ ó máa ń bẹ ṣé báwo ni ọkọ tó ti kọ́ mí nì kò burú òun tó fẹ́ fi ọ tó ọ̀nà bá lè gbà. àtòrí kọ́ bàbà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lólu ẹlẹ́dàá ti sọ wípé ẹ sára gbogbo ẹjọ́ bá kọ́ ìyàwó o a gbọ́dọ̀ kọ́ ìyàwó ní kíkọ́ kíkọ̀ sílẹ̀ kò tún gbọdọ̀ wáyé nígbà tí ó ti ṣe ìmára fóun ti parí nǹkan oṣù ó sì ti wẹ̀ tọ́wọ́ wá bá a ní ìbálòpọ̀ lẹ́yìn rẹ̀ tọ́ bá ti bá a ní ìbálòpọ̀ ó tó ti di ọlọ́nà láti kọ̀. ẹlẹ́kẹ̀ẹ́ta òun náà ní pé ìgbà tó bá ti tọ́tọ́ kọ̀ ọ̀ gbọ́dọ̀ kọ́ ju kíkọ̀ kan lọ lẹ́ẹ̀kan ọ̀ gbọ́dọ̀ tọ́pọ̀ kọ́ ní kíkọ̀ méjì ọ̀ gbọ́dọ̀ tọ́pọ̀ kọ́ ní kíkọ̀ mẹ́ta. ṣùgbọ́n ẹ̀ka kéèsì o ṣé ẹ̀ka bá wá kọ́ ìyàwó rẹ̀ lásìkò tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kọ́ lábẹ́ òfin ṣẹ̀ríya kíkọ́ ti wáyé náà nù ṣùgbọ́n ṣe àwọ̀ níta pégbà tí ọ̀yọ́ kọ́kọ́ ńlọ́kọ̀ torí pé ọmọ rẹ̀ Muhammad sallallahu Abdullahi ibn ọlọ́kọ̀ ìyàwó rẹ̀ nígbà nǹkan oṣù báwo wọ́n sì pa láti dáyàwó padà nígbà tí kíkọ́ ọ̀sẹ̀ ajẹ́ pé kíkọ́ ọ̀lẹ́ ti wáyé nù. bẹ́ẹ̀ ni ẹni tó bá lò ń méjì méjì náà ni ẹni tó mẹ́ta mẹ́ta náà ni lójú ayé wa alayhi wa sẹ́lẹ̀, àti ní ìgbà Abubakar títí di ìbẹ̀rẹ̀ àwọn ọkùnrin máa sábà fi gbólóhùn yẹn ṣeré pọ̀ ẹ sì rí pọ́ wà bẹ́ẹ̀ títí dòní àwọn ẹ̀yà kan wà tẹ́tí tó máa fẹ́ kọ obìnrin wọn nílò àwọn ọkọ̀ lẹ́yọ̀ kan òun fún mẹ́ta òun fún mẹ́ta tọ́ olùmọ̀rọ̀ wa ni nítorí pé gbólóhùn yẹn a kì í fi ṣeré ìgbà tí o sì ṣe pé igbó mu ọ àbí wọ́n lo omi gbó ní ìgbà tó o bá ti lè fi ẹnu ara rẹ sọ pé méjì ni àbọ̀gbà bẹ́ẹ̀. tó bá ti fẹnu ara rẹ sọ pé mẹ́ta ni àbọ̀ gbàbẹ̀ eléyìí la mú ara rẹ jẹ́ ọ̀rọ̀ adé jìnnìjìnnì ẹ dákun báwo láti ṣe o ẹran lọ́wọ́ bínú ni o ló wá sọ pé nǹkan mẹ́ta ni ọlọ́run ọlọ́wọ́ múra bọ́ fẹ́ lómi àmọ́ ọgbà bá délé àwọn náà pé èyí tí mo tí mo ti kọ́ mẹ́ta bákan náà ẹni tó bá kọ ìyàwó lẹ́yìn tí ìyàwó ti mára tó ti wẹ̀ tó wá bá lò lẹ́yìn bí bá lò ló ló ń kọ̀ ó ti fẹ́ ṣùgbọ́n àkọ́kọ́ sẹ́ Allahu azza wa jalla torí di eléyìí ọ̀dọ̀ wa wa ẹ̀yin tẹ́ jẹ́ ẹni tó mọ̀ nípa ẹ̀sìn Islam ẹ jẹ́ ká bẹ̀rù Allahu azza wa jalla ẹ rí i pé àwọn èèyàn wọ́n ń retí láti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn látẹnu yín wọ́n ń retí láti mọ kí Islam wí látẹnu yín ẹ mẹ́jọ jẹ́ pé gbogbo nǹkan lẹ́ ń bá wọn sọ àfọ̀rọ̀ ẹ̀sìn Islam gbogbo woroworo gbogbo katakata gbogbo kábàkábà iná lẹ́ẹ̀ máa bá wọn sọ ṣùgbọ́n tó bá gbé tó bá jọ wọ́n rí i pé ìdá kan nínú gbogbo ń tẹ́gbọ́ kò ní nǹkan kò sí nǹkan kan tó ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn nínú ẹ̀. torí kí ẹ mọ àwọn tẹ́ máa gbọ́rọ̀ wọn àwọn ti pọ̀ jù pàápàá jùlọ lórí ẹ̀rọ ayélujára wọn yìí báyìí ẹ̀rọ oríṣiríṣi ẹ̀rọ ayélujára wọn ẹ kíyèsí ẹ̀mẹ́ta lẹ́mọ̀ gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ oògùn òfò ni wọ́n polówó ọ̀pọ̀lọpọ̀ ìranu àti ìrégbè ilé ayé oná ni wọ́n fẹnu sọ gbogbo nǹkan ni wọ́n mọ̀ àbíkí ó sọ eléyìí àdéhùn ńlá ni orí tí àrùn fi ń bá wa sọ̀rọ̀ orí tí lò fi ń bá wa sọ̀rọ̀ àwọn míì wọ́n mọ̀ pé àwọn ọmọ tí olórúkọ pé àwọn lérí síra wọn àwọn ẹlòmíràn sọ pé àwọn ọmọ tí olórúkọ pé wọ́n ń tẹ ìbàjẹ́ ká kí ni a ti ẹ̀fẹ́ kọ́lẹ́kọ̀ọ́ lára rẹ gbogbo ń Islam mú wa náà gan àárí lára rẹ. ẹ kíyèsí ẹ tọrọ fúnra àwọn eléyìí ẹ má Islam jẹ ẹ ti jẹ́ ti gbogbo owó dìde dúró níwájú Allah tó ló wà máa fi kálukú léèrè ìmàtọ́ ọlọ́ọ̀mà kí ló fi ṣe kí ni tó fi èèyàn nínú ike ìmàtọ́ ọlọ́ọ̀mà nǹkan ó fi èèyàn jẹ́ ni ó fi sìn wọ́n láti wá ṣàtúnṣe. ẹ̀yin ọlọ́lá wa ẹ̀yin tó ṣe pé ẹ̀ ń ṣàkóso wa ẹ túbọ̀ fi ìpáyà Allah ẹ fi ṣàkóso wa ẹ jẹ́ ẹni tó ṣe ń gbé ẹ mọ̀ owó àwọn èèyàn ṣe nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan tí bá látàrí pé tí wọ́n jẹ ọ̀rọ̀ rárá. tẹ́lẹ̀ báwo ni mo sọ̀rọ̀ màmá ẹ̀ ń fi tán máa ní wọ́n fẹ́rẹ́ pín gàrí lásán Allahu akbar àwọn èèyàn yọ́ọ́ ọjọ́ dájú pé e ló ń ẹgbẹ̀rún èso túmọ̀ sí pé àwọn èèyàn túbọ̀ bùkátà ta ni wọ́n sànù wọn ẹ̀rù tẹ lówó náà lọ́pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè ilé ayé nínú nǹkan táwa mọ̀ ó náà ní pé àwọn olówó wọ́n kọ́ ẹrù àgbà orí ìyà níta àmọ́ nílẹ̀ yẹn ó ní pé àwọn olówó kan lọ wọ́n á máa kó oúnjẹ pamọ́ sílẹ̀ wọ́n máa kó pamọ́ sílẹ̀ ẹni tó bá mọ̀ bá ti jẹ àti rí wọn ń bá kó ìgbájú bá wọn kọ́ lọ forúkọ tó bá forúkọ lẹ́m̀bẹ̀ lásìkò tó bá forúkọ ó ìyàwó rẹ̀ ọmọ mélòó lónìí. ilé tó ń gbéga tí òró wọlé ta àbó òrí ta. tó bá ti wá di ní oṣù bẹ̀rẹ̀ ọ̀lọ́ èyí tó ṣe déédéé iye èèyàn tó ń jẹ lábẹ́rẹ̀. àwọn ebi bá ti kúrò nínú ọ̀sẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ti kù sí. eléyìí yóò dín àwọn olè kù yóò dín àwọn ẹni tí ọmọ wa burúkú ọmọ làkejì kù yóò jẹ ká lè máa gbélé ayé lálàáfíà ètò sì dá wa lójú olóyìn nípa àwọn tó lè ṣe bẹ́ẹ̀ pọ̀ ṣùgbọ́n màtara ẹni nìkan kò jẹ́ ẹ jẹ́ ká láàánú àwọn èèyàn nítorí pé àwọn ọmọ akókòdùn oro làgbẹ̀dẹ ń fọkọ́tà ẹ àgbẹ̀dẹ náà ń dáko lẹ́yìnkùlé ọ̀tàlẹ́ àìmọ́ lu ọkọ̀ tiẹ̀ náà láti dáko ṣùgbọ́n àwọn ọ̀kájùlù tẹ́mi bá ràn án lọ́wọ́ pẹ̀lú bí títẹ́ ń ṣeun ọdájú pé ìlọsíwájú jọba gbogbo wa ni ọ̀nà wo ló ti gbé mi tẹ́mi bá ṣe ìrànlọ́wọ́ fẹ́ni tí ò ní onírúurú àti ṣàìdá fọ́mọlà kejì onídìí sí àwọn akọ́lọ́ máa mú ìbọn pàdé yín níbi tẹ́ ń ti ẹ̀sìn tajà

nítorí àárò kò lè ṣe ni pé oúnjẹ ní kọ́ ra wọ́n á rà kó pin fáwọn èèyàn fà wọn ọmọ bó ṣe pin fáwọn ẹ̀ tó bá fún lówó tẹ́lẹ̀ ra pin fáwọn ẹ̀ mú wa ẹlòmíràn kan mú mọ̀ wá three million péré ló mú wa adúró oúnjẹ tààrà adúró èèyàn tí ó gbà ń bẹ́ẹ̀ kí ló gbogbo wọn máa dùn títí lẹ́yìn ó sì bá wọn déjọba ìrànlọ́wọ́ ńlá ni téèyàn bá lè ṣe ọ̀dà three million. ó ń nínú ọlá ẹsẹ jókòó yìí ẹjọ́ pé tó bá mú million nínú owó rẹ̀ lọ́dún ka wàhálà ìgò dín fún. olú to tún sílẹ̀ tó di lọ fún ọ yàtọ̀ sí zakat ọ̀dà fi million mo fi ràn àwọn èèyàn lọ́wọ́ a ah, mọ̀ dá sí bí a ti fi ẹni tó dín pálẹ́kún. gbogbo eléyìí ń tó jẹ ọ̀pọ̀lọpọ̀ ń di kiri yó látàrí pé wọ́n fẹ́ fún ọ lágolo ráìsì ẹyọ kan ẹ̀rọ àwọn mọ̀mọ́ mọ̀mọ́ tẹ́lẹ̀ pẹ̀lú mi tìbòrí tìbòrí ni ètòjú bá ń tì tó bá di pé ó bá débẹ̀ ní ọ̀sọ̀ ìbòrí sínú báàgì àwọn náà ti rí níìsín nígbà tá a máa ń pín nǹkan tá à ń pín ẹni tí èyí ṣe mùsùlùmí wọ́n máa lọ yábòrì àwọn náà wà fáwọn fẹ́ gbà táwọn bá ti wá mọ̀ àgbà Islam tọ́ba ti gba Islam á ràn lọ́wọ́ torí ẹ omi ẹlẹ́dàá kọ́ ràn wá lọ́wọ́ dábàá ti rí wòye ẹ̀mí insha allah kátìríkè púpọ̀ nínú wa àwọn náà ń gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ nítorí pé tí o bá ran àwọn èèyàn rẹ lọ́wọ́ ta ló tún ràn lọ́wọ́ tí wọn ò bá kún wọn ta ló tún fẹ́ kún. bákan náà ká mọ̀ pé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam nínú ẹ̀kọ́ tó fi kọ́ wa òun náà ní pé tí ramadan bá ti tábà gbogbo ẹni tó lọ́wọ́ bá fi ṣe kòńgẹ́ àtijọ́ ipò tó ṣe yá mọ̀ ramadan parí nínú oṣù shawwal eléyìí tá a ti wọ̀ báyìí lónìí jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú rẹ̀ kó ṣe sùyàmù ọjọ́ mẹ́fà ọjọ́ mẹ́fà tẹ́ bá ṣe sùyàmù rẹ̀ nínú oṣù shawwal yóò dàbí ìgbà tí gbogbo ọjọ́ ayé lẹ́ fi ṣe sùyàmù olóyè lẹ́dàá kọ́ràn wá lọ láti ṣe bẹ́ẹ̀ dáadáa tẹ́ nínú Ramadan ẹ̀dá pẹ̀ mọ́ pàtì gbogbo aburú gbogbo àìdá eléyìí tẹ́ Ramadan ẹ̀dá pẹ̀ jìnnà sí Ramadan òun náà ló ní gbogbo oṣù kò sì sí ìgbà tí ò lè pààyàn gbogbo ń ta bá sì ṣe tàbí kúrò nílé ayé yìí tó bá jẹ́ dáadáa yóò jẹ́ kárí dáadáa tó bá jẹ́ àìdá yóò sì wá lẹ́ni tí ó bọ́ sílé àwọn aláìdá olùwàkọ́ mọ̀jẹ̀ ká bára wa ń bẹ̀. akramakumullah ìsopọ̀ ẹbí pọ̀dọ̀wọ́ wa ẹ̀yin ìyàwó ilé ẹ máa ṣe dáadáa sáwọn ọkọ yín ẹ̀yin ọmọ ẹ máa gbọ́rọ̀ sáwọn òbí yín lẹ́nu ẹ̀yin òbí ẹ máa ṣe dáadáa sáwọn ọmọ olùwà ẹlẹ́dàá ó bí ọ léèrè tọ́ba di lọ́la gbẹ̀ndà kìyàmà olùwà ẹlẹ́dàá kó fún gbogbo wa ní dáadáa sí i bá a ti ti wá sọdún yìí báyìí abẹ́ Allahu azza wa jal oore tó lọ́wọ́ máa fi ṣe àwọn ẹrú rẹ̀ nínú ọdún olùwà kó kí gbogbo wa ká nípìn bẹ́ẹ̀ olùwà ẹlẹ́dàá wa kọ́mọ́tẹ́lẹ́ ìtàṣemá fún wa olùwà kó túbọ̀ bá múrọ̀ mọ́ bánà wa láwọn ọdún púpọ̀ tí ń àwọn òbí wa tó ti kú tó kú lórí ẹ̀sìn Islam tó kú lórí pọ́ńtẹ̀lítà nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam olùwàkọ́bá àforíjì wọn olùwàkọ́bá akẹ́ wọn olùwàkọ́bá àgbẹ̀ wọn olùwàkọ́bá síjú àánú rẹ̀ wò wọn ẹni tí ń bẹ nínú kẹ́ nínú wọn báwa sàlékún rẹ̀ ẹni tí ń bẹ nínú dààmú báwa mú kúrò fún wa olùwà wa wá èyí tí ń ṣe dáadáa nínú wa olùwàmọ́ba yí padà sáìdá eléyìí tí ò gbọ́rọ̀ tí ò ṣe dáadáa olùwàmọ́ba tún wa ṣe abẹ́ Allahu azza wa jalla tó orílẹ̀-èdè wa olùwàmọ́ba tún orílẹ̀-èdè wa ṣe àlékún dáadáa àlékún lọ́síwájú olùwàmọ́ba gbogbo orílẹ̀-èdè wa ìlú wa Ògbómọ̀ṣọ́ abẹ́ Allah àlékún dáadáa àlékún dàgbàsókè olùwàmọ́ba gbé wa fún àwọn ilé tí ń dàrú Olúwa kó bá wa tó ètò ọ̀dàrú Olúwa kó má jẹ́ ó dàrú láéláé Olúwa ẹlẹ́dàá wa ìjẹ́ mùsùlùmí wa Olúwa kó túbọ̀ fún wa ní òye àti ìmà àti agbára eléyìí tá a fi máa ṣe Olúwa ìsìlámù mọ́ wa lọ́wọ́. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همنا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اقض لنا حوائجنا كلها دقها وذلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم تقبل صيامنا اللهم تقبل قيامنا واجعلنا من عتقائك من النار اللهم اجعلنا ممن صام رمضان إيمانا واحتسابا واجعلنا ممن قام رمضان إيمانا واحتسابا واجعلنا ممن وفقت لقيام ليلة القدر إيمانا واحتسابا ربنا اغفر لنا ولوالدينا ولأمهاتنا ولجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولرسولك بالرسالة وماتوا على ذلك واغفر لنا وارحمنا إذا صرنا إلى ما صاروا إليه اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين عليكم. وعليكم السلام Thank you.